upload a new video, you will also be notified. As you do so, be blessed in Jesus name. ohun tí mò ń sọ òun ni pé tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ yìí tí ẹ̀yin darapọ̀ pẹ̀lú wa lónìí rẹ̀ ẹ lọ sí ọwọ́ ìsàlẹ̀ kí ẹ tẹ agogo èyí tó wà nísàlẹ̀ èyí tó fi hàn pé ẹ̀yin náà ti darapọ̀ mọ́ wa ẹ ti jẹ́ alábàápín ní gbogbo ìgbà tí a ń gbé àwọn ètò wa jáde ẹ̀yin náà ẹ máa mọ àwọn ohun tí ó ń ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí mo ti ṣe sọ lẹ́ẹ̀kan mo ní afẹ́bẹ̀rẹ̀ sí máa kọ́ alifábẹ́ẹ̀tì èdè Yorùbá ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní ka àwọn lẹ́tà yìí lọ́kọ̀ọ̀kan bí mo bá ṣe ń kà ẹ̀yin náà ẹ máa sọ tẹ̀lé mi ẹ máa sọ tẹ̀lé mi lẹ́yọ kọ̀ọ̀kan màá máa kà ní ẹ̀ẹ̀mejì torí náà ẹ máa bá mi fọkàn balẹ̀ ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ o. a a b. B D D A A E E Fi Fi Gi Gi Bi be. He, he, e, e, de, de. O O O Pi Pi Ri Ri Si Si She She Ti sí u u wí wí yí yí mo lérò pé ẹ̀yin náà bá mi ka àwọn lẹ́tà yẹn bí mo ṣe kà wọ́n ní ọ̀kọ̀ọ̀kan yẹn nísìnyí màá wá ka àwọn lẹ́tà yẹn láti ìbẹ̀rẹ̀ títí dé òpin ẹ tẹ́tí sílẹ̀ kẹ́ mi dáadáa a b d e ẹ fi gi gbì i hi. chapter márùndínlọ́gbọ̀n òun náà ni mo ti kà sí yín létí yẹn ṣùgbọ́n ẹ rí i pé bí a ṣe ń ka àwọn lẹ́tà wọ̀nyẹn lọ lẹ́tà kan wà níbẹ̀ tó ṣeé ṣe fún wa kó ṣòro láti pè èyí ni lẹ́tà gbì kí ni mo ti pè ó gbì tí a bá wo lẹ́tà yìí dáadáa ó jẹ́ lẹ́tà èyí tí ó mú àkànpọ̀ lẹ́tà méjì dání tí a wá pè ní ẹ̀ẹ̀kan ṣoṣo lẹ́tà méjì wo ló mú o ó mú lẹ́tà g àti lẹ́tà b lẹ́tà g àti lẹ́tà b àwọn lẹ́tà méjèèjì wọ̀nyí àwọn ni wọ́n parapọ̀ tí ó di B. lẹ́tà mìíràn tó tún wà níbẹ̀ tí mo lérò wípé ó ṣeéṣe kó má fi bẹ́ẹ̀ rọrùn láti pè òun ni lẹ́tà I, hi àti i e. tí a bá wo lẹ́tà méjèèjì yìí tí a ò bá tẹ́tí sílẹ̀ dáradára à á rò wípé wọ́n jọra wọn rárá o bẹ́ẹ̀ kọ́ àwọn lẹ́tà méjèèjì wọ́n ní ìyàtọ̀ ní pípè nínú ọ̀rọ̀ wọn tí ẹ bá tẹ́tí sílẹ̀ lẹ́ẹ̀kan ẹ rí wípé mo sọ wípé ìkíní jẹ́ hi hi ìkejì sì jẹ́ i méjèèjì wọ́n jẹ́ lẹ́tà tó yàtọ̀ lẹ́tà mìíràn tó tún wà ń bẹ̀ ìtí mo lérò pé a tún láti wò ní pípè òun ni lẹ́tà p lẹ́tà p p ni mo pè o ní ọ̀pọ̀ ìgbà a lè fẹ́ máa wò pé p àbí p tolóyìnbó ni p ṣùgbọ́n tí àwa Yorùbá òun ni à ń pè ní p. Viewers at home, what am I trying to tell us this afternoon? In this language that we are learning, I'm trying to read out the Yoruba letters, and I've already done that for us. And there are some letters in this Yoruba language that sometimes may be somehow difficult. And that is the B letter, the He letter, and the P letter. Those letters may somehow be difficult. And that is what I've just explained in the Yoruba language gẹ́gẹ́ bí mo yẹ sọ lọ́lẹ́ẹ̀kan ẹ̀yin èèyàn mi nílé mi fẹ́ kí a ṣàlàyé ọ̀rọ̀ púpọ̀ jù àti jẹ́ kó yé wa wípé lẹ́tà márùndínlọ́gbọ̀n ló wà nínú lẹ́tà álífábẹ́ẹ̀tì èdè Yorùbá àti wípé mo ti ka àwọn lẹ́tà wọ̀nyí lọ́kọ̀ọ̀kan sí wa létí mo lérò pé a gbádùn ẹ̀kọ́ tòní mo fẹ́ kí a farabalẹ̀ èyí sì jẹ́ ìbẹ̀rẹ̀ o a sì máa tẹ̀síwájú tí a máa kọ́ ẹ̀kọ́ lóríṣiríṣi ṣùgbọ́n tó bá wádìí ní ẹ̀kọ́ tó ń bọ̀ a tún ní ohun tuntun èyí tí a máa gbé yẹ̀wò mo fẹ́ kí ẹ farabalẹ̀ pé tó bá di ní ẹ̀kọ́ tó ń bọ̀ a máa tún gbádùn ara wa jù báyìí viewers at home I say that I I hope you enjoy this lesson and I, this is just the beginning I hope we'll be enjoying more because gradually gradually we'll be moving from le one lesson to another and I hope to meet you. in the next lesson. By the time we meet in the next lesson, it will surely be a wonderful one. Let's meet again next